mo ṣe àlàyé wípé this condition of saying aleyhi salam in tó fa tó fi di condition ni wípé à ń jà sí ọ̀rọ̀ Mirza Gulam Ahmadu ṣẹ́ǹgbọ́ ẹ̀yin pè ní ànábì ọlọ́run ẹ pè lójìṣẹ́ ọlọ́run ìgbàgbọ́ ti ń nìyẹn ìgbàgbọ́ ti wá ni wípé kò sànàbí ọlọ́run mọ́ kò sóbi sí ọlọ́run mọ́ àti wípé ọwọ́ àwọn ànẹ́bí ọlọ́run nìkan la lè ṣe àlẹ́ sàlámù fún ẹ wo bí ìforígbárí ṣe wà nísìn ẹ̀yin fẹ́ ká rẹ̀spẹ̀tì ìgbàgbọ́ tiyín at the expense of our own belief ṣé ti mosque àmì. mo fẹ́ kí mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ issue dáadáa. I wrote them a letter with some conditions. One of the conditions states, throughout the debate, you are not allowed to say alayhi salam anytime Mirza Ghulam Ahmad's name is mentioned or saying alayhi salam upon his name will automatically will automatically lead to saying la'natullah alayhi by the Muslims in attendance. Now, ẹ̀yin tẹ́ wá lọ bí wọ́n léèrè béèrè. Ìmọ̀ nǹkan tí mo lè fi ń wé. Ìmọ̀ tí mo lè fi ń wé lórí ọ̀rọ̀ yìí. Nítorí wípé anyway ẹ lọ béèrè béèrè on my behalf ẹ lọ béèrè béèrè on your own behalf ni. kò wá rí bẹ́ẹ̀ ète wọn ó sì fẹ́ mú yín ẹ sì tí ti mú yín. àwọn gbàgbọ́ nínú Gulam Ahmadu. pànàbí ọlọ́run ni wọ́n sì ń ṣe àlẹ́ sàlámù fún un àbí àwọn ò gbàgbọ́ nínú gulam ahamadu díàfọ̀ àwọn ò lè ṣe àlẹ́ sàlámù fún un ìdájọ́ lórí ẹni tó bá sì pèrè lánàbí ọlọ́run ni pé tá bá ti dápọ̀ rẹ̀ a sọ pé lànàtù láì àlẹ́ yìí fún un àwọn tẹ̀lé ìdájọ́ níbàámu sí gbàgbọ́ tiwọn ẹni káwa mọ́tẹ̀lé ìdájọ́ níbàámu sí ìgbàgbọ́ ti wa is that fairness? ṣé déédéé nìyẹn ẹ̀sẹ̀ lé níbàámu. ẹlẹ́ẹ̀kejì káṣíẹ̀ wá sọ wípé n tó kí àwọn nìyẹn n tó dárúbà wọn nìyẹn pé ah ọ̀gá àwọn ẹ máa ṣe lànàtì láàlẹ́ ìfún ọ̀dà káwọn bá jẹ́ olóye tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n ọ̀dà ẹ̀yin ọmọ ìjọ wa o tẹ̀sí gbọ́tọ́kùnrin ìwí tẹ̀ bá ti débẹ̀ ká bá ti dákọ rẹ̀ ẹ máa ṣe jẹ́ẹ́jẹ́ tẹ́ ẹ bá ṣe jẹ́ẹ́jẹ́ wọn ò ní gbọ́ ṣebí Quran sọ pé wá àṣírù kọ́wùlàkùn àwíjí àrùbì ìnáwó àlímùn bìláàtì sudur why can't why can't they say it silently the purpose behind saying it aloud is to cause problem is to cause confusion among the Umma tẹ́ bá dàgbọ́ gùlámù yín ẹ̀yin lẹ́ni nǹkan yẹn gan nira yín ni ẹ̀ sì jọ̀wọ́ bí tẹ́ fẹ́ wọ̀ lọ ni ẹ sì máa ṣe àlẹ́ ìsàlámù fún wọ́ọ́rọ́wọ́ ní jẹ́jẹ́ńjẹ́ ẹ máa ṣe ní gẹ́gẹ́ fún so that àwọn tí gbólóhùn yẹn tó tako gbàgbọ́ tiwọn náà wọn ò ní fi sọ ihun tí ń bẹ́nu gbàgbọ́ tiwọn láti sọ lórí orúkọ Mirza Gulam Ahmed, tiwa lẹ́wà ń sọ ní ìsìn ife gbàgbọ́ àwọn kan nìyẹn ṣé ìgbàgbọ́ tiwa ń kọ́ tóníkàlà náà ń bá kílèmù jánàbí ọlọ́run nínú tí àtàkà lọ́la Musalimatul Kazzab àti Asiwadu tó kílèmù kó náà jánàbí ọlọ́run ibùdókẹ́sì ìdákọ̀ ẹ̀sán ó ní làánẹ́tù láìhàlẹ́ yìí anyone tó bá ti claim prophethood lẹ́yìn àlẹ́bí tó bá ti claim ẹ̀ á dákọ̀ ẹ̀ tán á dákọ̀ làánà fún ni yèsì ká wà fílẹ̀ fọlọ́n bẹ́ẹ̀ no àmọ́ in fairness to them pé kó má gà sí pé wọ́n á dé ìjókòó tán kẹ́ǹgbọ́ ni irú rẹ̀ ó wà á ṣẹlẹ̀ ni yóò tún wá di iṣu tá a mọ̀ yanjú lọ́tọ̀ torí pé mọ̀ fáwọn mùsùlùmí tá máa ti bá ogun lamamadu wọn sì rànà tó láyà léyìí ni. ok kó má jẹ́ pé yẹn ló tún wáá dá kí ọ̀sì lẹ̀ ká sì kọ́kọ́ yanjú mọ́sálà yẹn ká tó dé jókòó á sì lè ka agreement wa jáde fún gbogbo àwọn audience. so báwa sì lè respect wọn ó yẹ káwọn náà respect tiwa náà. therefore tẹ́ bá fẹ́ ṣe nǹkan yín ẹ ṣe jẹ́ẹ́jẹ́ tẹ́ bá ṣe gẹ́gẹ́ kò sí problem àmọ́ tẹ́ bá ṣe sókè á wì tiwa náà kò wà negotiable I stand by it kò wà negotiable hada kawlu salaf wà mawkifu salaf ọ̀rọ̀ àwọn sálàfù nìyẹn ẹ ní ka sí àwọn sálàfù kan tẹ́ bá ti dáàpọ̀ ọ̀kan nínú àwọn ọ̀daràn láyé ìtúwọ̀n ìparí ẹ̀ ní lànà tó láàlẹ́ yìí gẹ́gẹ́ bó ti kẹ́sí pé sábà ti dákọ̀ ọ̀kan náà àwọn ẹni láyé wọ́n sọ pé rọ̀díyà lọ́wọ́ àlò tàbí rọ̀hìmọ̀hù lọ́wọ́ tó bá ti dá nàbí ọlọ́run wọn ni àlẹ́ ìsàlám kí alẹ́ wa gbé wá. ṣe rí i mo ti sọ fún yín mo ti sọ fún yín ẹ̀ràn yín lọ́wọ́ mo sọ fún ipá màdí ò wá bá mi ẹ̀yin ni wọ́n lè wá bá ẹ̀yin ni wọ́n lè wá bá. ṣé bẹ́ẹ̀ si ṣe náà nì. tẹ́ lérò pé ẹ tí wọ́n sọ náà wọ́n sì rí sọ náà kí ni sọ kí ni wọ́n rí sọ. james yọ léèrè béèrè kan ọ̀pàdé ẹnìkan tọ́ǹgbọ́ ọ̀pàdé ẹnìkan god forbid kọ́nà ọmọdé o. mo kàn má pẹ̀rẹ̀ wá ni o ẹni yẹn wá ní bàbá àtòun ni àlèyá rẹ̀. ó ní bàbá àtòun ni àlè ìyá rẹ̀ kí ló sọ ó ní kọ́nà jó da fún bàbá rẹ̀ wò ṣe tó wí nù. ẹ́ eh? ṣé n tó sọ ni pé ọlọ́run sì jọ dáa fún àti bàbá rẹ náà o. Eh, so o ò ní ṣàdúrà fún àbí ẹnìkan wá lóyún láyà ó ń sọ pé ànábì àsìkò yìí òjísí àsìkò yìí rìfọ́mà àsìkò yìí òun ni Mirza Gulam Ahmadu wọ́n wà gbẹ̀nu lọ́wọ́ wọ́n gbẹ̀nu lọ́wọ́ tọ́ba gbẹ̀nu lọ́wọ́ tí n bá ń bẹ́ẹ̀ máa ní ẹ bá mi ẹ bá mi tẹ ẹ sẹ́mísẹ́mì kí ni ẹ pè kí tẹ mọ́ fi lẹ̀ nǹkan o àtẹ̀kò ẹ bá mi tẹ àtẹ̀kò sí lẹ́nu kẹnu mẹ́jàmọ́ láíláí kọ́ mẹ́jàmọ́ láíláí this is a war of akida. Isi wọn pa Mùsálímà lé lórí, tẹ́ńpa lé lórí, let's take for granted pé àti pé bìlífù tiwọn nìyẹn táni bìlífù òsì kẹ́ má bọ́ta láíláí kèé ṣe dandan kèé ṣe dandan kẹ́ má bọ́ta láíláí ṣe bí àìfẹ́ bọ́ta wọn àìfẹ́ bọ́ta wọn òun ló bí tán fi gbé wàásíwàásí ayé kalẹ̀ ṣé wọn á gbọ́n jù yín lọ ni. o mo ti sọ fún yín amadi ò lè wá pàdé mi sòyìn tó dáa jù fún yín ni wípé mọ́ mi sì gbogbo tí n bá sọ ń jókòó yìí torí gbogbo tẹ́ ẹ gbé wáyé ní ìsìn èsì ẹ ti wà mo ti sọ èsì ẹ níjẹta àtàná níjẹta àtàná gbogbo tó wà lábẹ́ kọ̀ǹdíṣàn kọ̀ọ̀kan yìí ni mo ti sọ. ebọn kúkú ni ọ kálọ̀ fẹ́ jà kúkú ẹ̀tọ́ fẹ́ bá jà ọ wá ní kọ̀ǹdíṣàn tòun rèé o ìwọ náà tó ní gbé condition ṣe kalẹ̀ dá mi lóhùn ó gbé kalẹ̀ tó bá gbé tiẹ̀ kalẹ̀ títí ẹ̀ náà gbé tiẹ̀ tó náà gbé tiẹ̀ kalẹ̀ kí ló kù tẹ́ ṣe ẹ̀jọ̀ yiri ẹ̀ wò èmi gbé tèmi kalẹ̀ àwọn dákẹ́ wọ́n wá wí wóróworó lẹ́nu wọ́n ok ṣé ń gbà wọ́n fẹ́ kọ lẹ́tà invitation ṣé mo dí wọn lọ́wọ́ ni. Why can't them write their own letter containing their own conditions. Why? Who debarred them? What debarred them from doing so over 18 years? Àwọn ni ẹ condition kan tí mo kọ́ bẹ́ẹ̀ ni ìgbà kan kò sá sùn. Èyí ṣe táwọn o, wọ́n ní okay tàbá dé kóòtù tí wọ́n present lẹ́tà sí wọn, in present tèmi. Tí n bá wá bí wọ́n léèrè pé báyìí tí wọ́n fi bọ́ ọ̀ta nítorí yẹn wọ́n ṣe ni pé ìbá fún ọ lẹ́tà tí ò jábọ́ ta egbòhùn rè kò wá ní lẹ́tà ló mọ́ nísìn ọ̀tọ̀ ni tí wọ́n sọ láyé kalẹ̀ ọ̀tọ̀ ni tí wọ́n sọ ní muslim ọ̀tọ̀ ni tí wọ́n sọ ní orogún ọ̀tọ̀ ni tí wọ́n sọ lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ ni tí wọ́n sọ ń bàdàn nítorí náà ẹ wà fully prepared fún àwọn òpùrọ̀ ọ̀hún àwọn náà sì ti wá gbọ́ báyìí ẹ sì àlẹ́ ìsàlámù yín jẹ́ẹ́jẹ́ irun gan sáì kí irun jẹ́ẹ́jẹ́ ni ẹ́ irun zuri irun asri bọ́lá tẹ́ máa ń kí i ẹ sì àlẹ́ ìsàlámù yín fún ọ̀gá yín jẹ́ẹ́jẹ́ tẹ́ ẹ̀ bá ti fẹ́ káwa náà wé àlẹ́ ìlànà tó láàlẹ́ ìsókè that is fairness déédéé nìyẹn. Ewi jẹ́jẹ́ àwa náà wí tiwa jẹ́jẹ́ àwọn onígbọ̀n tẹ́ ẹ wí ẹ̀yin náà onígbọ̀n táwa náà wí. ó ń sin ní ọ̀nà àbáyọ tí òfin ní sí yánpọnyánrin. ẹ gbọ́dọ̀ mi yé so gbogbo tí mo kọ sínú lẹ́tà ìpátá ẹni kí wọ́n mú àyà kan tàbí àdìsí kan tó takò wá. ǹjẹ́ yóò bá sọ nìyẹn àyà agbọ́ pé àáfàá ló condition lẹ̀ àyà wo lẹ́fẹ́ fi báàkì sisi aleyhi salam fọ́gà yín why can't you ask why can't you ask Ahmadis that question pé okay o ó ní ẹ̀mọ́sí aleyhi salam òun ló kọ ẹ dákun you claim to be Muslim you claim to be a Quran reciter and hadith reciter. hadith wo àyà wo lónìí tá a bá dàpọ̀ Ghulam Ahmadu káfíà aleyhi salam fún. is very unfortunate. ṣe rí dìbẹ́tì ó ṣòro ṣe ó ṣòro ṣe ṣùgbọ́n mo ti fún yín lámọ̀ràn ẹ̀yin ló kù ká ẹ lu àmọ̀ràn ẹ̀yin ló kù àmọ̀ràn náà ẹ farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ dáadáa tẹ́ ẹ bá ti farabalẹ̀ gbọ́ ẹ̀kọ́ dáadáa tẹ́ ẹ bá pàdé eléwu ẹ mọ̀ tẹ́ fún létí ìgbó ti yé alọ́ ó san ilẹ̀ san dáadáa alọ́ ó sì bá ní ro àwọn náà lọ́kàn wọn ó lè yọ àlẹ́ ìsàlámù kúrò náà ọ̀rọ̀ gulam amadu láyé wọn torí kìí ṣe ẹni tí wọ́n máa ṣe àlẹ́ ìsàlámù fún pẹ̀lú ògo ọlọ́run lọ́la láago mẹ́rin ẹ pàdé mi ní ààyè oṣù kan gbáko tí ọba tó tí ọba létẹ̀sì ni e ń fọ gbogbo ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ni tẹ́tí fẹ́ gbọ́rọ̀ tí ò fi lè gbọ́ ọ. subhanaka wa bihamdika ashhadu wa ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. ọ̀yá bá wọn sí àwọn ìjọ Ahmadiyya àwọn tún ní Kọ̀díyà níyà àwọn tún ní Làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirisa Gulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Masihu tí a ń retí. isa ọmọ mariama kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ ya níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ni gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa kámẹ́dì kèfèrí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káláwùláwà níbẹ̀ Mirza Gulam Ahmadu àti Ṣéhù Ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú Ibrahim Niyas òkúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà nábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwù ràn wá sí o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ Ahmadiyya àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kìí ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kìí ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọdìyà níyà kí gbogbo wa lọ máa dájú pókúrọ ni mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ni gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ sọ́wa ahmadi kèfèrí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà fàlàwùlà wà níbẹ̀ mírízà gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà òkú rọ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá sí o kó fi súnà rẹ̀ borí o àwọn ìjọ amadíyà àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe mírísà gulam ahmadu lànábì àwọn amadíyà lòjíṣẹ́ àwọn amadíyà múrítàdọ̀ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o amadíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe masihu tí a ń retí isa ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ máa dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ ní gbogbo wọn o kára ó fi sọ̀rẹ́ fọ́wa amadi kèfè rí o bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà káláwùlàwà níbẹ̀ mírízà gulam ahmadu àti ṣéhù ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas òkú rọ̀ ní gbogbo wọn o ẹ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó sì jẹsẹ̀ dé òpin ká láwùrán wá sí o kó fi súnà rẹ̀ o